وقال تعالى في القرآن الكريم ومن الناس من يعجبه قوله في الآيات الدنيا ويشهد الله على ما في قلبه وهو علد الخصام وإذا تولى سعى في العبد ليفسد فيها ويؤلك الأرض والنسل wallahu la yuhibbul fasad adápẹ́ fún ọlọ́wọ̀n ọba ọba àlékẹ́ ọlá ọba aláàánú jùlọ lórí ẹ̀dá ọba oníkápá ọba alágbára ọba àtìgbàdégbà òun lọba tó ṣe wípé ó dá ẹ̀dá bó ti dá sánmà àtilẹ̀ àti gbogbo tó ń bẹ́nú ẹ̀ èèyàn ni àlùjẹ̀nú ni ẹranko ni ọba yìí náà ni ọba tí a gbé títóbi fún atọ́rọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó jẹ́ anábí gbẹ̀yìn bẹ́ẹ̀hùn lórí gbogbo ọmọ anábí adama pátá wọn lọ́wọ́ bá lékẹ́ ọlá láti wá máa tọ́ sí ojú ọ̀nà tó lọ tààrà láti wá sún wa kúrò nínú gbogbo táńpé níwà àbàjẹ́ pátápátá ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ànábì náà ìkẹ́ láti gẹ̀ẹ́ kó máa pin sórí ànábì kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sàábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n rìn lànà tí ànábì tí ó fi ilẹ̀ ibadallah ọlọ́run ọba àlékẹ́ ọlá látara dídá tó dá ilé ayé ọlọ́ọ̀bà àníkẹ́ọlá ó dá ilé ayé dáadáa bẹ́ẹ̀ ni gbogbo tọ́lọ́ọ̀bà àníkẹ́ọlá tó jogún sínú ilé ayé ọlọ́run ṣe wọn dáadáa nínú tó ń bẹ láàrin sọ́mà àti ilẹ̀ náà lọ́mọ ìdéyàn ọlọ́run ọba àníkẹ́ọlá darí àlámọ̀rí wa ó ṣe dáadáa fún wa àmọ́ tó ń ti àwọn tọ́lọ́ọ̀bà àníkẹ́ọlá tó ṣe fún wa nínú òkè àti ìgẹ́rẹ̀ a máa déyìn a máa fọ́ wọn wọn, wọn máa fi túta kéèkè èyàn ni wípé àwọn ìdíyìn a máa fọwọ́ ara wọn wá wàhálà fúnra wọn látara ìtúkùtù ọmọ ìdíyàn àbí nínú ṣe nínú ọ̀rọ̀ nínú wà ó láwọn nǹkan tó ṣe pé ọlọ́wọ̀n bá ọlá ti dá dáadáa tó fi ṣe wọ́n mẹ́rẹ́ lórí tọ́nàbà àlékẹ́lá tó gbé wọn sí látara àṣìṣe ọmọ ẹ̀dẹ́ èèyàn a máa rí tó ṣe wípé àwọn nǹkan tó ti dáa tẹ́lẹ̀ àìdá ń kan àwọn nǹkan náà àwọn tọ́lọ̀ọ̀bà àlékẹ́lá tó ti ṣe dáadáa a rí wípé látara àṣìṣe ọmọ ẹ̀dẹ́ èèyàn àìdáwà máa bá wọn kan náà látọ̀dọ̀ ọlọ́nkọ́ gíìsì àti ọ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ìbádọ́lá alfasadu wal ifsad ìbàjẹ́ àti àwọn ọlọ́kan òjọ̀kan ìwà àbàjẹ́ léyìí tó ṣe wípé ó gbalẹ̀ láwùjọ ọmọ ẹ̀dẹ́ èèyàn kò gbalẹ̀ lásán ó fẹ́ gba àlámọ̀rí kúrò lọ́wọ́ àwọn èèyàn in tó ṣe wípé bàbá ní ọmọ tó ń ka àwọn àwọn àbàjẹ́ tó ń ti ọwọ́ ọmọ ìdí ìyàn jáde lé ní léjì lẹ́ta àlè kàátá ìwà àbàjẹ́ pọ̀ débi wípé kò fẹ́ lóǹkà látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ mẹ́ẹ̀dínyàn náà ni ẹni tó máa bá alikí lásọ wípé zoharan fasad filibar riwalbar bima kasabat aidi náà ọlọ́run ní ìwà àbàjẹ́ ti hàn ó ti kálé ó ti kápó ìwà àbàjẹ́ ti gorí ilẹ̀ ó ti gorí omi bima kasabat aidi náà látara táwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn tí wọ́n ń fi ọwọ́ ara wọn fà ní a ma wo ìtànpé ní alfasad wal ifsad kí là ń pè ní ìwà àbàjẹ́ àwọn ìṣe ìbàjẹ́ àwọn ìwà àbàjẹ́ yìí oníran ọ̀nà wo ló pín sí àwọn àwòrán wo ó ní ìwà àbàjẹ́ ló gbé wá sí àwùjọ mẹ́ẹ̀dẹ́yàn lisan wo lọ́wọ́ bá alékírá ti ròyìn alfasad nínú alkùrán torí pé wọ́n sọ wípé alfasad alfasad ọ̀dọ̀ ti fẹ́ dapọ̀ mọ́ èdè yorùbá alfasad èyí tá lè tún sí nínú ọ̀rọ̀ tó rọrùn jù lédè ìbò náà nìkan sọ pé ìbàjẹ́ àbí ká sọ wípé ìwà àbàjẹ́ àwọn olóòtú wọn sọ wípé corruption àbí ká sọ wípé rottenness kí nǹkan ti bàjẹ́ àwọn kí ẹ̀sọ́ pé kí nǹkan decay kí nǹkan ti máa jẹrà because sọ máa sọ wípé alfasad corruption in tí ìròrí ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́tọ́dà lọ ni wípé ó jalè ó owó wọ́n sọ ìwà àbàjẹ́ corruption alfasad láwùjọ wá ní báyìí tẹbá wulẹ̀ dárúkọ corruption pẹ́rẹ́ ìtọ́pọ̀lọpọ̀ ó kọ̀kọ́ máa ròyìn wípé ó jí owó ó kówó àbúwà nípò kan ṣé eléyìí ní ìtumọ̀ alfasad kálá fasad ó kẹnu ìtumọ̀ ẹ̀jù báyìí lọ yẹn ni ó fàtọ́ wọn sọ pé ah corruption pọ̀ nílẹ̀ ọ̀tá fífi ah àwọn olórí wa náà ni bẹ́ẹ̀ lẹ́ tó kọ́ ń pa corruption yẹn òun gan fún ẹ̀ fasad lòun náà bìkọ́sí tó gbọ́yé òun ni wípé ẹni tó bá ti wà nípò olórí kan àbáyé kan nípò ìjọba wọ́n ti wá ń kówó eléyìí wọ́n ń pè ní corruption tó ń bá wá ń ṣe tí ẹ̀ láàyè ibi tó wọ̀n yẹn lójúmọ̀ tó ṣe wípé kò sí nípò kankan nípò ìjọba ó bí wípé well alimọ́pẹ́ ẹni corruption kàlà níta ń pè ní alfasad ojú báyìí lọ ìyẹn ló bá tí kan nú àwọn àfà arọ́gìbò al nínú tíra àwọn al wọ́n ní alfasad wọ́n ní ìtànpè ní alfasad ó ní khuruji shay'in anil i'tidal wọ́n ní kí nǹkan yẹ̀ kúrò lórí wípé ó dúró dédé qalilan kana al-khuruj aw kathiran bóyá ọ̀rọ̀ kúrò díẹ̀ ni àbótí ẹ̀ kúrò púpọ̀ látàntà mọ̀ pé tó dá ní tẹ́lẹ̀ ó wá di tí ò dá púpọ̀ ó sà ti kúrò lórí ipò tó wà tẹ́lẹ̀ yẹn ó ti kúrò nínú ipò yẹn tẹ́lẹ̀ ọ̀kan ní àwọn àfáwa inú Jawzi rahimahullah àwọn ní wọ́n sọ wípé alfasad wọ́n ní at-taghayyur amma kana alayhi min wọ́n ní òun ní kí nǹkan kúrò ní ipò dáadáa tá a ti mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ kí nǹkan yí padà kúrò ní ipò dáadáa pàtí màá tẹ́lẹ̀ àwọn ni wọ̀yú kẹrùn fasad fi dín wọ́n ní a máa sọ̀rọ̀ fasad nínú ọ̀rọ̀ ẹ̀sìn kẹmà yú kẹrù alfasad fi zad gẹ́gẹ́ bá ti máa sọ ọ̀rọ̀ fasad yìí nípa ọmọ èdè èèyàn kò tó túnmọ̀ sí ó kẹrù débi pé ó kọ ọ̀rọ̀ ẹ̀sìn ó kan àlámọ̀rí ọmọ èèyàn ó kan ìwà ọmọ èèyàn ó kan dúkìá tá a kó báwo ni a ṣe ń ṣe káràkátà láàárín ara wa síra wa tùtàbá ń sọ pé ìwà àbàjẹ́ alfasad àwọn àfáà tó sọ wípé òun fẹjú débi wípé ó kó gbogbo almunkarat gbogbo àwọn wà burúkú pátá àmọ́ sí wọ́n sábẹ́ kí ni alfasad wọ́n ní ẹ máa rí eléyìí onígbólówó ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá tó ń kọ wípé wọ̀lọ́wùlà dáfàù láì náà ti bá àdùn nìbáàd lẹ́fọ́sàdá ti àrùn ọlọ́n tí ìbá ṣe wípé a fi àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn a fi wọ́n tọrọ àwọn ni lẹ́fọ́sàdá ti àrùn ìbàjẹ́ kò bá ti ba gbogbo orí ilẹ̀ jẹ́ pátápátá kò tó túmọ̀ sí wípé ìtàpẹ́ ní alfasad ìwà ọ̀bàjẹ́ ó kó sínú gbogbo táǹpè ní àbòsí pátápátá ní táǹpè ní ọpípa abẹ́fàsáàdì ló wà àgbóòlùmù kí yẹn pa àbòsí fún yàn abẹ́fàsáàdì ló wà kí yẹn parọ́ mọ́ yàn abẹ́fàsáàdì ló wà àlèrábàtù kí yẹn digunjalè abẹ́fàsáàdì ló àgbínà abẹ́fàsáàdì gbogbo àwọn àlùmùkàrà àti wọ̀nyí abẹ́ fàsáàdù ni wọ́n wà àni tọ́lọ̀ fi sọ wípé wàláúlá dáfàúlá iná bádùn bìbà tí ẹ bá ti pé a fi àwọn èèyàn tí wọ́n tọ́ ara ní lẹ́fọ́sàdá ti láàrù wọ́n bá fi ìbàjẹ́ wọ́n bá fi bá orí ilẹ̀ jẹ́ pátá wọ́n bá dojú ilẹ̀ bóra wọn látara kí ni látara ìwà àbàjẹ́ ìbáàdàlá ọlọ́ọ̀bà àlíkẹ́ ọlá dárúkọ alfasad àti gbogbo àwọn ẹ̀sùn tó ta lè yọ jáde látàrẹ̀ tí ó máa tún máa fasad láyé tí ó dín níbi 90 something nínú alkùrán láyé tí ó dín níbẹ̀ tọ́bálọ́wọ́ ní Suratul Baqara àyà 204 205

ọ̀rọ̀ wọn ó ní kì mí wọ̀nyí ṣètùláhà àlàámá sí kọ̀lbíhì kódà rú àwọn èèyàn báyẹn wọ́n tún máa fi ọlọ́run jẹ́rìí lórí tí wọ́n ń bẹ́ẹ̀ sọ ọlọ́ni àmọ́ o wàhùwà àládùlùkítọ́m àwọn eléyìí ọ̀tá tó gbópọn ni wọ́n alájàngbìlà burúkú ni wọ́n kéré ànábì fún nítorí kíni wọ́n yí ìdàtàwọ́là nígbà tó bá gúrí kúrò níbi ọ̀dọ̀rẹ́ ànábì báwo fi làárọ̀dì ni yóò ti dà fi hà tó bá ti kú ọmọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa tan ìbàjẹ́ káàkiri lórí ilẹ̀ wọ̀nyí òlìkà làárọ̀ wà nẹ́sìlà wọ́n máa ba nǹkan kó jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa pa àwọn ẹran ọlọ́ni wallahu la yuhibbul fasad ọlọ́wọ́n bá ní kí ọlá kò nífẹ̀ẹ́ ìwà bàjẹ́ bó ti lè wó ma ọlọ́wọ́n bá ò nífẹ̀ẹ́ ìwà bàjẹ́ bó ti lè wó ma bákanáà tabalọ́wọ́ ní suratu Muhammad nínú suratu Muhammad àyà 24 sí 25 àbí 23 sí 24 ọlọ́run bá àníkìlá ní fàhálà àṣẹ́yìntún ìntàwọ̀lẹ́yìntún an tusidu fil hard wa tuqatti'u arhamakum ulaika alladhina la'anahumullah fàhàtọ́gbọ̀n wa a'ma àbìsọ́ra wọn ọlọ́run ní ǹjẹ́ fahal àtàìtún ìntàwàlẹ̀ ìtùn ǹjẹ́ tá a bá fi ń jẹ gàba lórí ilẹ̀ tá a bá fi ń jẹ ta fún ilọ́lá lórí ilẹ̀ ansu fidu filhad so ọláta fún ìyẹn agbáta fún ìyẹn ń tẹ́ ma fi ṣe ni pé ẹ ma fi fọ́n ìwà àbàjẹ́ káàkiri ẹ ma fi fọ́n ìwà àbàjẹ́ ní ọlọ́kan òjọ̀kan torí pé a ti rí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó ṣe wípé ìgbà táwọn náà wà nípò dẹ̀ndẹ̀lẹ̀ nínú àwùjọ dáadáa lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu wọn dáadáa lẹ́ẹ̀ máa rí látọ̀dọ̀ wọn ìwà dáadáa ọ̀rọ̀ dáadáa ní jáde lẹ́nu wọn ẹjọ́ wà nínú àwùjọ ni bọ̀tẹ̀ yẹn jẹ́ kí wọ́n gbẹ́sẹ̀ kó níbi tọ́wọ́ yẹn kí wọ́n bọ́ sókè díẹ̀ wọ́n kàn ti jẹ ọ̀gá kan níbì àbórípò ńlá kan mú nílé iṣẹ́ kan ni a tẹ̀ sínú àkọ wípé ó bọ́ sípò olórí kan nínú àwùjọ àwọn ọ̀wọ̀ àbàjẹ́ ọlọ́kan òjọ̀kan ni ó máa tọwọ́ wọn jáde àwọn ọ̀wọ̀ àbàjẹ́ oríṣiríṣi ni ó ṣe kí ni ó ní ó máa tọwọ́ wọn jáde sínú àwùjọ tó fi wọn sókè ọlọ́ni fàhálà àṣẹ́ìtún ìntàwọ̀lẹ́ ìtùmọ̀ tó fi dùn fìlhàn tó sábà fi jẹ gàba lórí ilẹ̀ tòǹtẹ́ ma ṣe ni wípé ẹ máa fọ́ ìwà àbàjẹ́ káàkiri kọ̀tùkọ́tì rú àríhámẹ́kùn bẹ́ẹ̀ lẹ́ máa já okùn àwọn ẹbí ẹ máa já okùn ẹbí ọlọ́ni ulaika alladhina la'anahumullah irú àwọn èèyàn báyìí àwọn àwọn tó tí ọlọ́run ti ṣẹ́bi lé wọn fa asabnahum bẹ́ẹ̀ ló ti di etí ìgbọ́ wọn wà á mẹ́ àbìsọ́rù hùn bẹ́ẹ̀ ló ti ti fọ́ ojú wọn wọn à lè gbọ́ dáadáa tí wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ni wọ́n lè rí dáadáa ṣe látara kí ni látara àwọn abú tó ń jẹ́dì lọ́wọ́ wọn ilé ọ̀dọ̀lá a rí wípé tàbá wọ ayọ̀ méjì tọ́kọ yìí ìtọ́lọ́wọ́n bá lékè ọlá tó ń kì wá nílọ̀ òun náà ní kí ni ká sọ́ra kúrò níbi ìtàǹpẹ̀ ní ìwà àbàjẹ́ alfasad mùsùlùmí èṣẹ́ ni tó rẹ̀ máa kọ nípa corruption fún nínú rédíò torí wípé ìsìláàmù ti lọ́ wa lára bẹ́ẹ̀ ló ti fọ́ wa lára kúrò níbi gbogbo tá ń pè ní ìwà àbàjẹ́ pátápátá ẹ̀wọ́n sọ pé ìwà àjẹbánu ìwà kìíní kan and corruption ẹ̀ kìíní kan àti lọ. egbò rẹ̀ ni ìsìláàmù ti egbò tégbò tégbò ní sáàmù wu tètè lórí ọ̀pọ̀lọpọ̀ tọ́lásọ̀rọ̀ ń pa corruption financial corruption nìkan ni wọ́n máa ń sọ variety tó ń jẹ́ corruption ó ju financial aspect nìkan lọ ọlọ́run bá nìkan lọ́sọ̀ náà kùrán ọlọ́run wà tẹ́gì fi máa àtẹ́kẹ̀ láwù dára àkírọ̀ wọ̀lá àtàǹfà nà sí ìbàkàmì nà dúnìyà wà á fíìn kàmà àfànà láwù ilé yìí ولا تبغي الفساد في العبد إن الله لا يحب المفسدين ọlọ́ni wà bẹ́bí tí máa àtàkà láwùdára àkírọ̀ ń ta fún ẹ kiri ànábì ń ta fún ẹ fi wá alùkìyàmà ọlọ́run fi wá ilé ìkẹyìn tó ṣe wípé gbogbo tó bá wùkẹlù láyé níbàáyí ẹ sì ń padà bọ̀ wá darí síbẹ̀ wọ́pẹ́gì tí máa kẹ́kẹ́ lọ́wọ́ dáàrẹ̀ àṣírọ̀ gbogbo ń tọ́mọ́ fún ẹ fi wá kí á mọ̀ ọlọ́run wà látẹ́ǹtẹ̀ nẹ̀ sí ìbàkàmìnà dúnìyà tó ń ti bẹ́ẹ̀ náà àwọn àpín ti ẹ náà lé ayé ń bíbà yìí má gbàgbé ẹ àti pé ìsìláàmù ti tẹ́ kí ẹ both aspect ayé ní àtàkì á mọ̀ ni wọ́n ní ẹ̀sìn tí mò ń ṣe ni oní òjì rí tẹ́ ṣe kàlà rárá torí mo bíbì nínú mọ́sálásí ni wà á hàn wàjàálìnà láìlà lìbáta wàjàálìnà nàárọ̀ màáṣà a ti ṣe gbogbo ẹ̀ níwọ̀n tún wọ́n sì síra wọn èyí tá fi ọ̀sán ṣe èyí tá fi alẹ́ ṣe ọlọ́niwà látàǹkà nà sí ìbàkàmìnà dúnì àwọn tó jẹ́ ìpín ti yín náà lé ayé níbàáyí ẹ má gbàgbé ẹ̀ nínú àwọn dáadáa tó yẹ kẹ́ ẹ ṣe ọlọ́niwà áàfin kama máa ṣe tó bá ti ṣe dáadáa yẹn wala tabghi al-fasada fil ard mọ́ wàá máa sáná àbàjẹ́ lórílẹ̀ ọlọ́run mọ́ máa lànà àwà àbàjẹ́ mọ́ máa rìnrìn wà àbàjẹ́ mọ́ máa sọ̀rọ̀ àbàjẹ́ láwọn nǹkan tó ṣe wípé ìtọ́lọ̀ ti dá dáadáa lórílẹ̀ ayé wà wá bàjẹ́ wala tabghi al-fasada fil ard ẹ má máa sọ́nà ìwà àbàjẹ́ lórílẹ̀ ọlọ́run Inna Allaha la yuhibbul mufsidin torí pé gbogbo oníwà bàjẹ́ èèyàn pátá gbogbo oníbàjẹ́ èèyàn ọlọ́run bá lékẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ wọn gbogbo ẹnikẹ́ni tó bá ti wù àbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run ó fi ọkùnrin ló ṣobìnrin ní àfáà ní ọmọ tí ó ní àbíyànníà àfáà làwà nígbà àbá ṣe àtẹgbé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà àbá ti ṣe àtẹgbé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá di ìbàjẹ́ mẹ́rù rẹ̀ débi wípé nínú àwọn nǹkan tó ń ṣokùnfà àbàjẹ́ nínú àwùjọ irú àwọn èèyàn báyọ̀ lọ ní inna Allaha la yuhibbul mufsidin ọlọ́run bá àlékẹ́ ọlọ́run ní nífẹ̀ẹ́ ru wọn látara kí ni látara wípé wọ́n ń fọ́n ìbàjẹ́ káàkiri lórílẹ̀ ọlọ́run wọ́n ń fọ́n ìbàjẹ́ lórílẹ̀ ọlọ́run بل يا نبوة محمد صلى الله عليه وسلم من وضواء حديثي أقنوا وصعبه أني قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخياركم قالوا بلى قال فخياركم الذين إذا رووا ذكر الله تعالى قال ألا أخبركم بشراركم قالوا بلى قال فشراركم فشراركم المفسدون بين الأحبة المشاعون بالنميمة wọ́n ní oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam àti ti bẹnu musnad ahmad wọ́n ní oúnṣẹ́ ọlọ́run ó bẹ pẹ̀láwọn tàbí ẹ̀ níjọ́ kan oúnṣẹ́ ọlọ́run wọ́n fi sáì pé ala ukhbirukum bi ṣe ń fún fi ń da jùlọ nínú yín àwọn kọ́ọ̀lù bàlá wọ́n ní bẹ́ẹ̀ ni kó fún wa nípa àwọn tó jẹ́ àwọn ẹni ire nínú wa kọ́ọ̀lá wọ́n ló ń ṣe lọ́wọ́ tó jùlọ wípé ẹlẹ́dínà ìdàrúhù zókèrọ̀láhù tààlà àwọn làwọn ẹni tó ṣe pé bá rí wọn ìrí wọn yẹn látara rírí wọn yẹn yóò sì gbé ẹ̀mí yín padà fọ́dọ̀ ọlọ́run tí wọ́n pé ìran kan nínú ìran àwọn èèyàn ìran kan nìyẹn kò sí èèyàn kankan tí ò ní súrà yẹn ni pé àwòrán tó jọ in tó fi kẹ́gbẹ́ ẹlòmí ìdàbá pàdé ẹ̀ inú ká fi wé olórin ẹlòmí ìdàbá rí ẹ. tó bá ṣe mújẹ́fẹ́ pé gbé igbó dání ẹ́fì ta ni bí àwọn náírà mali. ẹ́dìkẹ̀ fi wé lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ló ní àwòrán bí táà gbé wọn sí àmẹ́bí wọn pàláwà àríwọ̀ tẹ́lẹ̀ wọn kọ báwọn sàbí wípé ẹ rí àwọn ẹni rẹ nínú yín àwọn làwọn tó ṣe wípé ńgbà tẹ́ bá rí wọn zúkìrọ̀ lọ́wọ́ tààlà ẹ sì máa rántí ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ látara kí ni látara rírí wọn ẹ̀sìkẹ̀tọ̀ oníṣẹ́ ọlọ́run sọ fún wọn náà pé ṣé ń fún nírò nípa àwọn ẹni ibi nínú yín àwọn aláìdánimọ̀ yín àwọn èèyàn burúkú nínú yín kọ́ọ̀lù ìbàlá ó ní ìrìnṣẹ́ náà fún wa ní ìrò pa wọn náà bẹ́ẹ̀ náà ló ṣe náà ní almufiduna bayna al-ahibba àwọn ẹni bí ó làwọn tó ṣe wípé wọ́n a máa fọ́n ìwà àbàjẹ́ láti fi ṣòpin ìyà láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn tó ṣe wípé kò lè bọ́ síbì kan di tó bá ti ń dùn yóò bà bẹ̀ jẹ́ látara kí ni látara àwọn àwa burúkú ọwọ́ rẹ̀ kò lè ráàrin ọ̀rẹ́ méjì tó ń dùn yóò dá ìbàjẹ́ sí wọn láàrin kò lè wàánú àwùjọ yóò dá ìbàjẹ́ síbẹ̀ almashahuna bin namima àwọn tó ṣe wípé ọ̀rọ̀ òfófó ìlàwà kọ́ọ̀lù wọ́n ní wọ́n fa yóò máa fa yóò máa gbé káàkiri láti fi kí ni láti fi dá wàhálà alẹ́ òun ṣe rán fọláwà aléwò sọ́làm tó pínra ọmọ ènìyàn sí méjì náà kọ abélé máa kí ni kí wọ́n lè máa ibi tí wọ́n fi sí nínú méjèèjì bẹ́ẹ̀ ni bàbá wọn tún lẹ́nu àbí wọ́n ní oúnjẹ ọlọ́run sallallahu alaihi wa sallam bákan náà ń bẹ pẹ̀lú àwọn sàádé yẹn kan wá ní ala ukhbirukum tí kí n fún yín rò bí afdal daraja min as-siyami was-salati was-sadaqah tí n fún yín rò nípa nǹkan tó lọ́lá ju ipò kéèyàn kírun kó gbàwẹ̀ kó sì ṣe ìtọrẹ àánú lọ. ń fún yín rò nínú àwọn nǹkan tó yẹ pé tí wọ́n bá ṣe yóò ní ọlá ju ipò èrò àwẹ̀ àti àti ẹ̀ṣẹ̀ pọ́dákọ̀ yóò ní jùlọ kọlù bàlá ya Rasulullah nǹkan tó wà ní jùkú ní ilé ń ṣe ọlọ́run dákùn sọ fún wa ń wọlfasádù záti dáyín alhálìkọ́ òṣèlọ́ ni ẹni tí ó lọ́lá nípò ju irun àwẹ̀ gbígbà àti tẹ́ṣe tọ́lákọ̀lọ́ òní kí ni òní kó ṣe wípé kẹmọ ṣàtúnṣe láàárín àwọn èèyàn àwọn èèyàn tẹ́rí pé àárín wọn fẹ́ dàrú ẹṣe kí ni wọn wọlfasádù záti dáyín alhálìkọ́ e kí ẹ̀wọ̀n máa dàárí àwọn èèyàn rú lọ́tàrà àbàjẹ́ ó ṣe kí ni ó fi tú àrùn alhálíkọ̀ aburú lélẹ̀ ìparun ni gbogbo ẹni tó bá nírú ẹ̀ lọ́wọ́ ìwà parun ló ṣe kí ni olówà lọ́wọ́ yìí ìbádàlá òun ṣe ọlọ́run jẹ́ kó yé wa látara àwọn àdísì méjèèjì ẹ̀rí pé ní tí ó máa tọ́ka sí ọ náà ni wípé ìtàn pè ní alifasad in tó ṣe wípé abà àwùjọ jẹ́ ni abà ẹbí jẹ́ abà àárín ọ̀rẹ́ jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí pé gbogbo níranran ìwà burúkú pátá wọ́n láti kí ni ó lákún ọjọ́ bábẹ́ tápò ní alfasad abẹ́nàmbà nípẹ́lá ó ṣe dára fún ẹnìkọ̀kan wa ó sọ wa lára kúrò nínú ìwà burúkú ọ̀rọ̀ burúkú àti ìṣe burúkú ọ̀rọ̀ láwùlẹ̀ wala quwwata illa billah alhamdulillahi rabbil alamin ibadallah ìta ń bára wa sọ òun náà ni ta pè ní alfasad wal ifsad ìwà àbàjẹ́ ìbàjẹ́ àti ta ń pè ní wà àbàjẹ́ ní gbogbo níranran ọ̀nà ilé yóò tiẹ̀ ní ìdìkó náà aláàgùn rárá ẹ̀rí wípé àárí táwọn bàbá bàbá sọ wọ́n ni áá ah, ah, ìlú ìṣèwà rí báyìí ní tó ṣe púpẹ́ tẹ́ bá ń kà á níbi ọdún mélòó kan sẹ́yìn àwọn nǹkan tẹ́ máa ń tọ́ka sí nínú àwọn nǹkan dáadáa ó ṣe tó wá di tó yí padà kò sí ń tó fà tó yí padà ju ìṣẹ́ àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ ìbàjẹ́ ó ti rọ àwọn èèyàn lọ́rùn bẹ́ẹ̀ sì ni kò síbi tá máa rí ìbàjẹ́ àbí ìwà àbàjẹ́ àfi kó ti pé àwọn nǹkan tí ó máa jáde lára ẹ̀ àwọn nǹkan kan máa tẹ̀yìn ẹ̀ jáde torí pé ta bá jù sókè náà ni ó ṣe kí ni òun náà ni ó wálẹ̀ omi padà sókè ni ó wálẹ̀ wọ́n ti ní orí ò ní balẹ̀ fún mọ́fara kọ́ nǹkan orí ìyẹn ní cheese butter à ní ìdálẹ̀ ń sìn yóò rí nǹkan fara kó bó ṣe yẹpẹ̀ bó ṣe òkúta ìbáṣọ̀lá ìyẹn ló tó ṣe wípé ta bá wo gbólóhùn ọlọ́run nínú alukur'an lórí alfasad gbólóhùn ọlọ́run ọba lórí ẹ̀ ọ̀fà ni yóò máa lọ sí bí ọ̀nà mélòó kan tọ́lọ̀ fi ròyìn fasad àbí àwọn almufsidun àwọn tí wọ́n ń wu ìwà àbàjẹ́ ọ̀nì nú ẹ̀ òní wípé gbogbo àwọn oníwà àbàjẹ́ èèyàn nínú àwọn nǹkan tẹ́ máa rí pẹ̀lú wọn oníkíni al-istikbar al-istikbar ala al-ard wọ́n á fẹ́ máa jẹ gàba lórí ilẹ̀ ọlọ́run wọ́n fẹ́ máa ṣe kíni gbogbo àwọn oníwà àbàjẹ́ èèyàn tó bá rí tí wà àbàjẹ́ bá jáde lọ́wọ́ ẹ̀ nínú àwọn àròyìn sáàmà mọ̀rú àwọn èèyàn báyìí wípé wọ́n fẹ́ jẹ gàba tó bá àwọn mẹ́rin yóò fẹ́ jẹ́ pé òun wà lókè tó bá wà àwọn mẹ́wàá yóò fẹ́ kó òun sókè yóò fẹ́ ọ̀rọ̀ tó ń bá eléyìí tábàlọ́wọ́ ní bá ó fi ròyìn àwọn tùgáàt àwọn olùjẹgàba bí àwọn fìràún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́niwọ̀ fìràún zil autat alladhina taghaw fil bilad fa'aktaru fi alfasad ọlọ́ni àrí fìràún ẹni tó ṣe wípé eléèkàn ni látara bí tó ní agbára dé alladhina taghaw fil bilad ẹni tó ṣe wípé ó tọrọ ẹ̀ di onígàbá lórí ilẹ̀ fa'aktaru fiha al-fasad látàrẹ ọ̀pọ̀lọpọ̀ wa bàjẹ́ ó wá fọ́n káàkiri lórí rẹ̀ torí pé yóò ní kankan gbogbo ẹnikẹ́ni wọ́n ti jẹ́ oníbàjẹ́ èèyàn tuntun wípé in jáde látara tiẹ̀ ìwà bàjẹ́ ni. yóò fẹ́ sọ̀rọ̀ ẹ̀ po kí ìláwọn èèyàn lórí yẹni tó bá tọ́lá fi ń sọ láì tó náà kúrò pé tilka darul akhirah naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ardi wala fasad wal 'aqibatu lil ẹ̀rí ilé ìkẹyìn yẹn àlùjánnà tá ń kọ́ bá ti palítì kalẹ̀ naj'aluha lilladhina la yuriduna uluwan fil ard a ti pàdínà apálítì kalẹ̀ fáwọn tó ṣe wípé la yuriduna uluwan fil ard wọn à ní máa ṣe mútúmútú wala fasad bẹ́ẹ̀ni wọn à ní máa fọ́ ìwà àbàjẹ́ lórílẹ̀ ọ̀nà naj'aluha lilladhina la yuriduna uluwan fil ard wala fasad wọn à ní máa jẹ gàba lórí àwọn èèyàn wọ́n máa fi pá kán máa fi ṣe kí ni wọ́n máa fi tọ àlámọ̀rí àwọn èèyàn gbogbo nǹkan tí wọ́n by force ni by force by fire là wọ̀lá fasad bẹ́ẹ̀ làwọn tó ṣe ń pé wọn à ní máa fọ́n ìwà àbàjẹ́ káàkiri lórí ilẹ̀ ọlọ́run ọlọ́ni wà láàákì bẹ́tú lil muttaqin ìgbẹ̀yìn ó máa jẹ́ ìgbẹ́ yóò máa jẹ́ táwọn ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run kìí sí àwọn tí ó máa ṣe moto kòjú méjìlá yóò àwọn fọ́n àwa náà rí àwa la wà ń bẹ̀ gbogbo àwọn oníwà bàjẹ́ yẹn nínú àwọn ìròyìn tẹ́ máa pẹ̀lú wọn ó ní ìròyìn ìròyìn máa jẹ gàba lórí àwọn èèyàn ìyàmọ̀rọ̀ chẹ́kara wa gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn náà bọ́ nínú ṣe tẹ́yìn tí wọ́n mọ̀ wọ́n mà ó ní pé ẹni ìwẹ̀ tó wájú kó sáà fi máa fi fọ́ọ̀s ó máa fi báwọn èèyàn lò tí nǹkan bá jọjà yín pọ̀ wà fẹ́ jẹjà bá lórí ẹni yẹn kára máa rí kan bá jọ tó yín pọ̀ wà tá àtẹ́kùn ṣe ìwọ ni gbogbo ẹni tó bá nírú ilé ìlẹ́mìí àrùn ní inú ọ̀rùn àwọn àlùmọ̀fìdú náà sì ni àwọn tí wọ́n ń fọ́n ìbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run bó ṣe wípé mùsùlùmí abọ̀rọ̀ chẹ́ẹ̀kì ẹ̀mí ara wa abọ̀rọ̀ sọ́ra wa kúrò níbẹ̀ kèé sí ìròyìn tó dáa kèé sí ìròyìn tàbí lè mọ́ ròyìn kí ni àwọn ẹni ilé ìbátẹ̀lẹ̀ ilé nínú ìròyìn ká àti ròyìn àwọn oníbàjẹ́ yẹn nìyẹn pẹ̀lú ògùn ọlọ́run márùn-ún tó mọ̀ àwọn tẹ̀síwájú abẹ́lẹ́wọ̀n bá àdékẹ́ ọlá ó fún wa lẹ́mí àtòkùn ara alátóbi ọ̀rọ̀ ìtagbọ́ kò jẹ́ kí ó ṣe wá láǹfààní subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka